àwọn

Thank you. para 问题。 yàtọ̀ àti ọ̀nà sọ̀rọ̀ tí ìjọba ti ń lọ. Ọlọ́dọ̀ wa ṣẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣe ìwé fún gbogbo ṣẹ̀ṣẹ̀. Tí wọ́n bá wọn lọ wọ́n ṣe é tenía, lo tengo así. ń wí láti ọ̀pọ̀ ṣẹlẹ̀ so so àṣàlàyé ìfẹ́mi náà. nípa ìdílé àwọn fásitì kọ̀ọ̀tà ìdílé àwọn fásitì kọ̀ọ̀tà tí wọ́n bá parí kùránù dé láti parí pẹ̀lú àwọn ìdílé náà wá ní òru òru tí ó jẹ́ twenty nine pẹ̀lú ìdílé. alhamdulilah ẹgbàá tí a máa tún ní mọ́sáàsì lè mú un gbé kùránù náà ní wọ́n ń kàn parí fún Quran méjì ọ̀kan láti ìbẹ̀rẹ̀ àwẹ̀ gbígbé twenty nine even four twenty nine jẹ́ nìbẹ̀ ọmọ ìpàdé ọmọ ìpàdé twenty seven eight ìkànnì ọ̀sọ̀ wọ́n sì lè mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n pẹ̀lú àṣùgbọ́n sọ̀rọ̀ wọn bá parí Quran ṣá sọ̀rọ̀ Quran kejì ní ti tahajjud tí ìmáàmù níbi ọ̀kan ń so wọn kọ gbàgbẹ́ lẹ́sìn gbẹgbẹgbẹ tó tọ́ wọn kọ́ gbàgbẹ́ lẹ́sìn so tí wọ́n bá ti parí koran lé àfàfin koran ti ọjọ́ ti kẹ́ni ní títí títà ọ̀rọ̀ ṣe ní ọjọ́ ti àdìrí òsì tó bá dábẹ́ kí wọ́n ṣe kí wọ́n ṣe àdúrà bẹ́ẹ̀ parí so ọwọ́ ọ̀dọ̀ àwọn láti sàhábà ni wọ́n ní sàhábà anas ní malik tí wọ́n bá parí koran yàtọ̀ sí pé wọ́n kírun o wọ́n máa ń parí fatima wọ́n kẹ́kọ̀ọ́ láti ṣọ́ọ̀kì fatima parí ẹ̀ sí pé wọ́n gbé wọn o wọn kò wọn kò àwọn fábíyèsí tó ní ṣàpèyàn ṣẹlẹ̀ ṣòro sódà torí so ní àbá ló ṣe ẹrẹ tí wọn bá parí ẹni bá gbẹgbẹ so àti àwọn bá wà níbi wọn ìlàkùnbẹ náà àwọn mímu àlẹ náà mọ orí kọfí náà wọn ṣé tí wọn bá parí koran níbi wọn ṣé àwọn ṣe àdúrà àdúrà pé olùkọ́ pàlùkùrá ọmọ àwọn ọlọ́kà fún ọlá ìmọ̀ àwọn ọlọ́kà fún ọlá ní bíbí àti òṣèré ọ̀nkẹ́ni bíbí àti ọ̀nkẹ́ ẹbí táwọn ṣe náà nìyẹn. Ọ̀kẹ́ àti náà bá ń bọ̀ ọmọ ọlá àwọn oríṣi bíbí àti àwọn oríṣi kìnnì. Àmọ́ àmọ́ wọ́n kí wọn lẹ́yìn àtúfágbọ́gbọ́n náà bá a ṣe é Yeah. So I can learn something like that. Uh, if I can learn and then find mama máa ń lọ wọn wà lẹ́yìn lẹ́yìn àwọn ní ẹgbẹ́ kan lẹ́yìn àwọn ọmọ wa àwọn parí kuran àwọn wá ní ìrìn lẹ́yìn àwọn ẹgbẹ́ kan lọ kàfà lọ ṣé àwọn lè ṣàdúrà fún àpàtúwà wọn níbẹ̀. أنا كن نعم نبدأ بين أول شغلة من بما عاد عاد أنا كن شيء أبا أبا بما من بما فتح الله عليك دو دو تنا داتي سي داتي تدا لا باسي تدا تي غاو هنا كن أول شغلة tó ṣe kèsì pé wọ́n ní àjà pàtó pé wọ́n á pa fún pẹ́jọ́ àtúntà ìṣẹ́jú láti ẹ̀rí pé mo ṣe àbí pé àjọ àwọn ìṣẹ́jú fún ìmọ̀ fata àlùbáwò àlejò. أنا هذا لو الإمام رحمه الله في فيما تذهب في هذا كم يعرفون لو ينسي فهذه أفهم ما يعرف أدافن كم يعرف أدافن كم يعرف البيوت شاف كان في kí wọ́n tó tẹ̀lé ṣe rẹ̀ nígbà tó ti darí wọ́n tẹ̀lé báwọn ṣe dára lọ́mọ ìlú wọn. àdèmọ́ máa dọ̀rọ̀ pé rahman allah ti pé ra'aytu ahla makkata yaf'alunahu wa sufyana bin uyayna yaf'aluhu. mo rí àwọn ará mọ́kà tí wọ́n ń ṣe àwọn ará mọ́kà àwọn amáka tí wọ́n dẹ̀rọ̀ kìí ṣe àwọn èèyàn àwọn àwọn àmọ̀ ìyẹn pé àwọn onímọ̀ wọ́n mọ̀ nípa àkùrá àti wọ́n nípa kí ni súnà níbi sọ̀tọ̀ wọ́n máa ṣe ẹ sọ̀tọ̀ àwọn ọmọ ọ̀yẹ́ ni bẹ́ẹ̀ ni sọ̀tọ̀ àfa àwọn àfa àwọn akẹ́kẹ́ ṣe láwọn ọmọ ọ̀yẹ́ náà àwọn ọmọ ọ̀yẹ́ tẹ̀sẹ̀ kí ni tí wọ́n ṣe ṣe ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ni tíwájú mọ́gínẹ́tì fún àwọn ọ̀rọ̀ yìí wọ́n sọ̀rọ̀ yìí síbi tí àwọn àgbọ̀gbìn náà wà parí ìdẹ́rẹ́bẹ̀rẹ̀ lọ́nà tó àbí lọ́nà tírì wáyé. so wọ́n wá ní wọ́rọ́ wa wọ́rọ́ wa Abbas أن أهل المدينة يأمرون في ذلك شيئا. يعني أبدا أبدا أبدا أبدا أستطاعوا على المدينة وأنا بغيت أتعامل بعد ذلك في أنا الاستدراء الخصمي أقول لك so هذا الليل kò sí ọmọ bídà orí tí alimọ́ọ̀mù alimọ́ọ̀mù nígbà mo so ẹni tí ọba lè ṣe ó ṣe ẹni tí ọba lè ṣe kó má ṣe fún mi wọn pè ní bídà tọwọ́ fẹ́ pè ní bídà sọ pé ẹni bá lè pé bídà náà so wọn yàrá tá a sọ náà ni pé èèyàn tààyàn èèyàn sì rí sọ̀rọ̀ bá ẹ̀ lójú èèyàn rọrọ̀ èèyàn rọrọ̀ náà ẹ̀ lójú wọn kàn sọ pé bídà ni ó dẹ̀ lọ́ sí lọ tọ́lọ́ sọ fún pépé dáa èèyàn mẹ́rin ṣàfihàn wọn pa nípa pépé dáa sọ̀rọ̀ ẹ̀mọ́ malik ẹbí náà sọ̀rọ̀ òun mọ̀nà tó lè fọ́kùnrin lọ́yàtọ̀ síra lọ́yàtọ̀ lọ́dọ̀ àwọn lọ́yàtọ̀ lọ́dọ̀ àwọn sọ̀rọ̀ tí a máa ń ṣe ń ṣe pé ó ní ètò kan ọdọ́lájọ́ kan pé ànábì ṣe sọ̀rọ̀ sọ àtọ̀dọ̀ ànábì bẹ́ẹ̀ ó ti gbéjà àmọ́ lọ ṣùgbọ́n ṣe pé àdúrà àwọn parí kòrán ó ti gbé kíní sọ̀rọ̀ iṣẹ́ rárá ó sì gbé kíní ọjọ́ ìgbẹ́ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ táwọn àìmà tó sọ pọ̀ sọ̀rọ̀ ọmọ rẹ̀ dàfà rahimahullah. so imam hajjan bá ọjà ń pẹ́ ní imam ahmed sunnah ti àjàmá ṣé wọ́n mọ̀ bí ó ṣe bídíà tá a kọ̀ wọ́n àkọ́ àṣẹ ìṣòro àwọn sáàmì bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn onímọ̀ wọ́n sì yàtọ̀ náà àwọn àkóso bídíà ní kóso bídíà ọ̀pọ̀ àwọn onímọ̀ táwọn rí àwọn àìmọ̀ tó sunnah ni tí wọ́n jẹ́ àwọn aṣíwájú àwọn onímọ̀ alábàánu sunnah gẹ́gẹ́ bí náà malik imam shafi imam ahmed katam tẹ́ pé ojútẹ́ ní ìṣòro ọ̀tọ̀ ní ojútẹ́ ní ìṣòro tí ẹ bá sọ pé ó sọ pé dédé àná ọba tó ti yọ àwọn sẹ́lá tí wọ́n bá sọ pé tó ń bá rí tí nǹkan tó ọ̀ ṣe kínú ọyọ̀ wọn kàn bọ̀ ọyọ̀ wọn kàn bọ̀ sínú. so ìjọ tó bá tún jẹ́ pé àwọn náà fún rí pé àwọn kan jẹ́ bídà ó ti ní kan gbọ́dọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a fa àdàtọ̀ àgbà ní wípé wọ́n kàn máa sọ̀rọ̀ láìsí tàkìrì láìsí tàkìrì bẹ́ẹ̀ tá ẹ̀yìn ẹ̀yìn ìdílé àpò wọ́n bá padà yá wọ́n padà yẹ nǹkan mi. so tọ́nà kó ṣe àná apá sàmì náà wa òkò yẹn ṣe àwọn onímọ̀ àti àwọn ọmọ ọmọ sàmì náà pẹ̀lú ọgbẹ́gbẹ́ wọn àti àgbà gẹ́gẹ́ èdè àkéde kéde sọ pé sọ pé tọ̀sí ní tí bọ́ọ̀ ṣe rí ẹ fẹ́ bọ́ọ̀ ṣe rí ẹ wọ́n bẹ́ ṣe ṣe tọ́wọ́ bẹ́ ṣe má ṣe ẹ wọ́n bá bíbí àwọn ọ̀rọ̀ tààrà yìí náà ìkí dúró twenty ìkí dúró mọ́kànlá lọ àtàgbàgbà àti bẹ̀rẹ̀ ń bí mọ́sáfì mẹ́jọ náà nàkì pẹ̀lú pẹ̀lú pẹ̀lú wítìrì ọdẹ eleven sotò ìlànà náà lè ṣèlú but aláàfin máa ṣàlàyé wípé ẹni tí wọ́n bá kí thirteen lọ́dọ̀ wọn kò sí gbéjà ẹni tí wọ́n bá kí fifteen ẹni tí wọ́n bá kí twenty láì fi wítìrì bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá kí twenty pẹ̀lú wítìrì kò sí gbéjà ẹni tí wọ́n bá kí thirty something ọ̀dẹ̀ àṣàlẹ̀ àwọn ọmọ tẹ́lẹ̀ yẹn dáadáa so kò sí gbéjà gbogbo ẹ̀ lọ́gbẹ̀rẹ̀ so. Ànábì náà sọ̀rọ̀ sàkéyé pé lẹ́mọ̀nì kan wọ́n kí wọ́n kí seven wọ́n kí nine wọ́n kí eleven wọ́n kí thirteen so ṣùgbọ́n káná lè kíjù eleven so wọ́n gbọ́ pé èwo ló lọ́wọ́jú eleven àti ìdìmọ́ bíi ṣùgbọ́n yẹ́n pé báyà sọ pé báyà náà tọ́ àdìkì ní kàrà àwọn ọmọ so láti pé kí ọmọ wa kọ́mọ sọ ìyá kan ti ṣẹ̀rá gbẹ tó gbèrò bó ṣe pé tí ṣẹ̀dá bá fún pípín àgbẹ̀rẹ̀ òdúró ẹ̀ so ti so that ìmọ̀nà ní ọlọ́run ìmọ̀ náà ni wọ́n darí ẹ̀ ìmọ̀ náà wọ́n darí ẹ̀ kì í ṣe kẹ́kọ̀ọ́ máa ti ọ̀rọ̀ káàkiri àbí àlùmágbẹ́dà àwọn àkàtẹ̀dẹ̀ so lọ́ba pé àwọn àwọn àdúgbò ní tọ́jú ọmọ kéwà tuntun kéwù yóò kéwù sáwọn ilé ìṣẹ̀lẹ̀ kì í so kéde pé yóò kẹ́ni kó ọkàn wọn pé àfúráṣẹ́ ní àkàrọ̀sọ̀ ní wọn àkàrọ̀sọ̀ ara sọ lọ́sìpọ̀ jù láti pẹ̀lú àṣepọ̀ ọ̀nà pé bọ́nà pàṣà àwọn ọkọ̀ sàkàrà wọn so kawo da gaba ko amma har nan ne ga abin na suna da dan dan dan bid'a kan kan sai amma da mutum shi ya suna ne ko na da kuma so wannan bid'a a ne na ne kan bai so ana ko sha na ko sama na so bai wannan masanin shi ne sai na ko dutura ai lawo da zan tsiri a cikin wannan da yin tsiri a cikin to dan ne da ya nolin sai ta kai ta kai shi turki sai shi rahma afidahu so malam kọṣà ẹrẹ mọṣálà mọṣálà so tí uh, ọba tí wàá rí bẹ́ẹ̀ kò sí kìnìún bẹ́ẹ̀ kọ́dà bí wọn bá dáhùn kí fún ẹ lọ parí pẹ́yìn fún ẹ ní pẹ́pẹ́pẹ́ níbi tààrà wẹ́ àbí tààrà jù ti kìnìún bẹ́ẹ̀ tó ti kò ṣèdè àwọn ká tún kúrò ara rẹ̀ lójú ẹni ọlọ́run tó náà tí èèyàn bá á mọ̀ pé àwọn ẹlòmíín kọ̀rọ̀ níbẹ̀ ẹlòmíín lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe bó ṣe yé mọ ẹni tó kọ̀rọ̀ ẹni tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ àbí tó bá tó bá tó bá máa bá kọ́ lọ fòtún ti fẹ́ kọ́kọ́ lọ́dẹ̀ tí ó ti kọ́ dáadáa àbí tí ó sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ sí ẹ̀fún àbí tí ó sàlàyé fún tó bá tó wá lé tí wọ́n sábà wọn lẹ́yìn ìṣẹ́ pé ọ̀dọ́ ìmọ̀ kan àbí tí wọ́n tó wá sọ tí wọ́n ṣagídí ìmọ̀ sọ nígbà tí àwọn ọ̀nà náà máa dìtí wọ́n fẹ́ gbọ́ náà gbogbo nǹkan kẹsì níbẹ̀ wọ́n á báwọn kan lọ pé sàfẹ́ fún kẹsì náà àbí sọ́ọ́ ìpínlẹ̀ kan ní wọ́n tí ara mi gbọ́dá ní méjì àmì ẹ̀ta tó ẹ̀kọ́ pẹ̀lú báyìí lẹ́nu sí tí àwọn ọmọ máa dídá kékeré ọba ìgbàgbọ́ tó máa ti sọ́ńdẹ̀ so kéde pé kíní tó àfihàn ṣàpèjì pẹ̀lú àwọn kan nínú àwọn tíra mi ni kì í ṣe bẹ́ẹ̀ ìmọ̀ta yọba àwọn so kọ́ ọ̀pọ̀ ṣàmùkọ́ ṣàmùkọ́ wa so ntí kì í kò sínú àṣà àti ọ̀nà kí wọ́n máa pè tí ó ṣe bíjà náà kan bá sọ pé bíjà nìkan ṣàlàyé bíjà tó tó tó ti wọ́ so kí wọ́n ti pè é tí ó ṣe pé bíjà so so that so ti yẹ àwọn tó so tí ó bá tẹ̀ àwọn bẹ́ẹ̀ ní ìgbà tó bá ṣe ti abẹ́ tíì ẹ̀tọ́ ṣùgbọ́n má sọ pé ẹnìkan tó ń dán náà ní sára fi tẹ̀lé kò tí ẹ̀ ẹ̀gbọ́n pọ́ọ́bà ni pé kí wọ́n máa sọ èyíkéyìí masala ọmọ misala lórí ẹ̀ nínú kàtẹ́kọ̀ọ́ ti ṣẹlẹ̀ síwájú tí èsì tó tọ́jú mr dick kò tí kan tó ń kọsà àwọn tó gbé tiwọn lọ́nà bẹ̀rẹ̀ kan wọ́n bá sì tún wá gba bọ́kọ́ lẹ́nu tẹ́jú ọba pé báyìí báyìí nìkan báyìí báyìí nìkan tó tún wá ní ẹlọ omi túra bẹ́ẹ̀ lọ́wọ́ kí wọ́n káwọn kí wọ́n tó tún wá lọ omi túra wàhálà ni àdúgbò mọ́tò ìṣòro náà kọ́sà ni ìṣòro náà kọ́sà màá lọ ọmọ ìṣòro sì lẹ́nu kò sí àgbà pàtó náà ló ní kan tó ń kọ lù ẹni tó bá kẹsẹ̀ pé kọ́ tó bá hàn án tó ń fẹ́ ṣe tí èyí ṣe pé kó sọ pé bá kọ́lá dàmú pé àbá anábì ló ṣe àdéhà tọ̀dọ̀ ní ìṣẹ̀ṣẹ̀ àtàtì dábì àbúrà tí àbá lẹ rí tiẹ̀ èyí wọn ọ̀tọ̀lẹ̀ yìí tẹ̀yìn bí wọ́n fẹ́ bí àwọn yẹn ṣe máa ń kọ́ fúgbà táyà máa ha àbí ọ̀dọ̀ pé kẹ̀kẹ́ bí wọ́n fẹ́ máa kọ́ fúgbà kẹ́kẹ́ wọ́n fẹ́ máa ha ti ìjà nìkan ṣùgbọ́n wọ́n fi sẹ́yìn fún ọtẹ pé àwọn ẹ̀mọ́ ń wòlé bákan náà ṣe sọ̀rọ̀ ṣe ṣe ṣe máa ń kọ́ ṣàmùkọ́ṣàmù sọ pé kí àwọn kásìrà kan pàtó fún nǹkan kan fún nasábà kan èèyàn láti lẹ́rìí sínú mọ́tọ̀dọ̀ níbi sọ̀rọ̀ lọ́fà ẹgbẹ́ àkàkà yasin yasin àpèjì àkàkà ìdáwà pàtó wá ká so wọ́n láti lẹ́rìí kí ló tó fi ń lọ sọ̀rọ̀ kan pàtó tó bá tó fi ń kà tó yẹ pé ìbádà lọ́dọ̀ mi ṣe ṣé ẹ̀rẹ́ kan fi mọ̀ ọ́ yá kí ló dé so so that lọ́tọ̀ adéṣe wá pẹ̀lú ti sọ́ọ̀tù wá ká tọ́wọ́ká mẹ́rin wá ká pé oṣù ní onítòsí but àwọn onímọ̀ adéṣe tó bẹ́ẹ̀ adéṣe nàlá sọ lọ́wọ́ bá láti sọ̀rọ̀ sí ọtí jẹ́ ọtí fún wa ká máa ṣe ká máa kà àdé so bẹ́ẹ̀ ni àwọn tọ́ba wa ń sọ ọ̀rọ̀ nìyẹn èyí tọ́ba jẹ́ pé àwọn onímọ̀ ṣe àkọ́ńdà pé sọ́ọ̀tẹ̀ ó lálàáfíà lálàáfíà tàbá tẹ̀lé àwọn onímọ̀ àdéṣe lálàáfíà ẹni tọ́ba mọ̀ pẹ̀lú tàbárọ́kà náà tó àwọn àdékò bá lọ́dún wọ́n ti pé ìyàtọ̀ ní bẹ́ẹ̀ kò sọ́dà lọ́dún àti àtọ̀tọ̀ ní wọ́n ti sọ́dà láti à ní wọ́n ti sọ́dà kó bí àtàrí àdùkà sọ́dà ẹ̀hẹ́ gbogbo olóhùn kaba wọn tó iná lẹ́jẹ̀ kí wọ́n lè máa pé sóra pàtó sọ́ọ̀pù ẹ̀fọ́ àpèjú rẹ̀ ànábìsà tó ṣe dédé fọlọ́sọ̀ kùránì yàtọ̀ sí pé à ń ka kùránì yẹn ń kà yẹn ń kà dáadáa yẹn tó ń sọ yawan ladabacin ladabacin baka sulhu ba shafari ne abi ba da shi a masu kwakin kama kusa da ba su to a dukkan yanzu da farko ne da ba su ne a da a ba su ne a ga rasu da sun a da sun nan sama ba a kare ne da da nan masu su to ce so da ana na ka da fawa da sai da su ke zuwa kare fawa kan da da so da kai ka da so sòtìyẹ lọ́dà àwọn àwọn kan nínú sòtìyẹ sódà ọ̀rọ̀ ìṣà lójú wa bí ìjọba ṣe jìnnà sí mẹ́rin ní sòtìyẹ sòtìyẹ wọ́n sọ pé báyìí báyìí àbí kàtẹ́yìn sí lọ́n bá ìgbà yẹn ṣe àdúgbò nípa kankan bá ti ní pẹ̀lú ọdún tó ń yẹn sí ẹ̀yìn tó ń ṣe tí wọ́n ṣe lẹ́yìn ẹ̀yà rí ni àdúgbò sọ fún yẹn ìpàṣẹlẹ̀ tó ń jẹ́ ìsàmì tó ń jẹ́ pẹ̀lú àwọn ọlọ́pàá sòtìyẹ ẹ̀rọ ní wọ́n sàkóso ìgbẹ́jọba. Hold on. Connect, connect, connect. tó bá lọ parí koran ọkọ ọmọ àfíkà rẹ̀ ó yé dáadáa ó ké pẹ̀lú tàbí ọmọ koran nìkan àbọ̀ ha kan ó lè ó lè dáná ọ̀dọ́pẹ̀ nǹkan ni ó lè dáná o sòrí wọn pe ní ṣẹ̀dá àlìṣẹ̀dá àlìṣẹ̀dá ó jẹ́ tí èèyàn ṣe torí pé ní wọ́n parí ní kíkà lórí ni o tó máa dáadáa tó ha dáadáa àbí tó sì máa kà dáadáa tó kọ́lá tó ti délẹ̀ sóti ẹni tàbí sọ̀rọ̀ kò sí tó bá nílẹ̀ ìṣẹ̀dá nínú àwọn oúnjẹ tó dáa ní ìṣẹ̀dá so àlìṣẹ̀dá ni wọ́n ń pè àlìṣẹ̀dá kódà àwọn onímọ̀ sọ pé wọ́n ti máa ń lo ìgbélọ̀ fún gbogbo nǹkan tí wọ́n bá pa kọ́dà bó jẹ́ ṣe ọwọ́ tí wọ́n bá mọ̀ dáadáa tọkọtọkọ yanjú wọn ní ìṣẹ̀dáàpọ̀ wọlé ajẹ́pẹ́fẹ́ dàbá ìran ṣe ajẹ́pẹ́tọ́ tí wọ́n bá fi àwọn kan tí ò dàgùn pé ọtí ibi àgbègbè àbí ibi àwọn kan àbájọ kan tí ò ṣe àgbègbè ọdẹ gègé ní táwọn ìgbé ṣe náà nígbà kan dáná ẹni tó lè dáná ni ẹni tí wọ́n parí nǹkan yẹn àbẹ́yìn rẹ̀ èyí ṣe pé wọ́n á fún wa gbé nǹkan tí ọ̀làdà kọ lọ́rùn o pé èèyàn báyìí nípa gbé wá iye kí n kàn hàn tọ́ba lágbára ní ó gbé kalẹ̀ sóti ẹ̀ ó lè fáwọn ẹ̀jẹ̀ pé kàná sóní tó tọ́ga sọ gbogbo ìdílé ọ̀nà Thank you. Ọ̀sán kọ́ àwọn ọmọ tẹ́yà bí náà ṣe ń bí. Thank you.

nípa pé ìṣẹ̀lẹ̀ ní àná ṣe àwọn ènìyàn máa ń ṣe bá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ gbogbo àná àwọn ìṣẹ̀lẹ̀ gbogbo wa kò bá kò sá sí àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ so ọ̀nà ìjọ ìṣẹ̀lẹ̀ bá rẹ̀ náà so náà ṣe bá rẹ̀ tọ́lá dé kútù ìyàwó náà rẹ̀ tọ́lá náà rẹ̀ náà ìgbà tí o ṣe gbé gbẹgbẹgbẹ bí ìjọba àbí kí ẹ̀yẹ́ ṣe fún mi kó jẹ́ kan ìfẹ́jọ́ ṣe tán fún ẹlòmíì. látòjúwe ẹ fẹ́ ya tọdún fáwọn ìyàwó bẹ́ẹ̀ o mẹ́rin lé wọn fẹ́ tọdún fún wọn omi ìsanra omi ìgbà omi ìkóró omi ìṣó ṣe àgbẹ̀ aṣọ tí ẹni bá kú lọ́wọ́ ẹ̀kọ́ ni ẹni ṣe kí ni ṣe àpẹlú mi nẹẹsẹ ẹn tó ga wọn dàgbà mẹni ga tó jẹ mi àbí so wọn pe báyà ẹ sẹwọn àpamẹwàá àpamẹjẹ ní ẹ fẹ rà fún akọjọ rẹ àgbà pápá máa ń tó báyà ẹ̀mí àpamẹyìn ló tó tó ti yẹ tí àwọn bá àpamẹjẹ fẹ ń tó àpamẹjẹ pé ló wọn ń tàpamẹjẹ yìí. 那时候我那个时候那个那个那个时候那个那个那个上面给我那个会那就想怎么的，就是直接那个那对面我那个，我的几天班了，哎呀，我的干什么了？哎，农民呢？那时候那谁呢？ṣùgbọ́n àpọ̀ ní ìkọ̀ ìṣe pé inú gẹ́gẹ́ ni pé ìkíní sàn abala àbí wọ́n sàn tí wọ́n lò àbí wọ́n sàn tí wọ́n lè lò so dáná ni tí a bá gbé wọn wà lábẹ́ yẹn wọ́n kálukú gbé wọn fún yẹn ẹnìkan sì lè mọ méjì ẹnìkan sì lè mọ márùn àwọn ní láìsí kan tẹ́ dájú kalẹ̀ àbí orun tó tẹ́tẹ́ àbí kalẹ̀ dédé nà sáà so kan sọ pé èlòbọ́ ẹ̀dá ẹ̀ta ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá sí mẹ́ta àdéhùn ẹ̀dá sí méjì so ẹ̀yìn tó dé mọ márùn ẹ̀yìn tó dákà fún ẹ̀yìn tó méjì ẹ̀dá kan ṣé dédé nù ẹ̀yìn wọn ṣe dédé náà ó ti dàgbà sí ìmọ̀kọ̀ ìyá lọ́mọ nínú ìdájọ́ náà kàwọn kọ́ṣán tá à ń dáhùn àti ìgbẹ́ àtàwọn ìdájọ́ ní so ẹlòmíràn ní ilẹ̀ títa ní ọ̀kọ̀tán bàbá àti tako ní sọ pé ìdí òun ti pín kiri fún yín àwọn máa mánéjì oúnjẹ máa <laughs> so ṣe so bẹ́ẹ̀ àwọn kaba so díẹ̀ díẹ̀ ni pé nítorí bá ṣe fún lórí náà lọ́sẹ̀ lórí bá ṣe lórí náà lọ́sẹ̀ kiri lọ́sẹ̀ lórí nínú gbàṣà tá à ń pé ẹ̀yà owó tó ti wọlé tẹ́lẹ̀ wọ́n ní àwọn bá àwọn ṣàbò fún àwọn ṣẹ̀ṣàbò fún so that àwọn tó bá dá àwọn dá lọ́pọ̀ wọ́n sì bá ṣe wọn láti jẹ́ ṣọ òun ṣe gbé fẹ́sì ẹni tí wọ́n fẹ́sì kejì fún àgbẹ̀mọ̀ ẹgbẹ́ òun ṣiṣẹ́ o ṣẹ́gun ọ̀gbìn iṣẹ́ bẹ́ẹ̀ kọ̀ yẹ kọjọ obìnrin lọ́dún tó bá ń pa tí yóò ṣojúṣe kọ̀ yẹ kọjọ obìnrin lọ́dún tó lọ́nà ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ obìnrin ọ̀kọ́rùn náà fi gbòdì tí kò ní ọ̀làdọ̀bà rọ́gbìnà ní ọ̀rẹ́ ọkọ̀jọ́ obìnrin lójú sórí sódà náà ọ̀kọ́rùn náà fi kò náà gbogbo pé wọn náà mọ̀lẹ́ sí kọ́lá náà mọ̀lẹ́ pẹ̀lú ọ̀nà tí wọ́n fẹ́ ṣèṣe tí wọ́n máa pèjẹ́ ìwà níbi sífàkó àgbọ̀dọ̀lá wọ́n bẹ̀rẹ̀ àkójọ ọ̀kọ́rùn náà fi kò náà èsù kí ó bẹ̀rẹ̀ gbére lọ́jọ́ kan láti lè ṣàpèjúwe so ẹni tó jẹ́ pìlẹ̀ ni so ṣùgbọ́n lọ́bẹ̀rẹ̀ bá bùkátà kó ṣiṣẹ́ ọ̀tọ̀ nìyẹn ṣẹ̀rí àwọn hánà tó gùn òṣìṣẹ́ ṣẹ̀rí àwọn hánà kó ṣe bísínẹ́sì tí wọ́n bá wà ní àlà ṣẹ̀ríà tó ní pẹ́ ń bẹ́ẹ̀ lọ́bẹ̀ ń jẹ́ pé mùsùlùmí ń bùkátà ẹ̀ níbi iṣẹ́ tó mọ̀ àbí ibi tó tó kọ́ bẹ́ẹ̀ kọ́ ni àbẹ́kọ̀ iṣẹ́ náà ni مسابقة عبي ọ̀gá bóyá kọ ọlọ́run ní kó tó àbójútó tẹ́lẹ̀ kò tó mọ́ kọ́nà kọ́ṣà lọ́bọ̀ fún ọgbọ̀n ọkùnrin bẹ́ẹ̀ so ó sì ní tó lè ṣe kìí ṣe pé yọ aya ọmọ kan lọ́wọ́ o ní òun náà tó ti ń gbé kalẹ̀ òun náà ti ní ká tó ń fi sàpàtọ̀ kan rárá o ọmọ tó wá bẹ̀rẹ̀ ọlọ́run àgbà ọmọ tó bá ń ṣe ọyẹ pé tó jọ ọlọ́run kò yẹ kó gbọ́kọ lọ́wọ́ ọkọ wọ́n bá jẹ́ pé òbí lọ́nà mi kọ́ mọ́ kọ́ wọlé ju tọkọ láti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá jẹ́ obìnrin rẹ̀ kò yẹ kó ṣe kíni kò yẹ kó gbé ọkọ lọ́wọ́ ọkọ kódà kò yẹ kó jẹ́ kó hàn náà wọ̀rẹ̀ àti ṣe sí tó bá fẹ́ wọ́n tó bá fẹ́ tó bá fẹ́ bí ọlọ́run lọ. so a sì máa ń àwọn àwọn obìnrin tẹ́ pé àwọn obìnrin tẹ́ pé sùhánù lẹ̀ àwọn ni wọ́n bí ṣùgbọ́n sùtánà ẹ̀ẹ́dẹ́ máa ń rí ẹ̀ẹ́dẹ́ máa táwọn ti kẹ́yìn wọ́n tún bẹ́ẹ̀ tún ẹ̀sẹ̀ ìjọba ọ̀gá dé ti dé èèyàn ló kọ́kọ́ lónìí ló ti wà ní sòtì nígbà tó dáa náà lọ́dọ̀ kọ́dọ̀ fún wa kò lè ṣùgbọ́n ẹ̀ńtọ́ máa ń tẹ̀lé alẹ́ níbẹ̀ náà àwọn sàhàbíyà ẹ̀sán àwọn sàhábà sàhàbíyà zainab nínú àwọn ìyàwó jáde àwọn fún sàhàbíyà sàbíjẹrẹ ìdí abúlé nínú masíwò wọn ló jọ kọlọ wọn náà wọn bẹ̀rẹ̀ náà lè pe táwọn fẹẹ sàrà sáà lè fún àwọn àwọn ìṣẹ̀ṣẹ̀ àpapọ̀ àwọn àwọn mẹ́ta kan lórúkọ kan náà wọ́n bẹ̀rẹ̀ wọn níbi ìdẹ̀sẹ̀ sọ́nà wọn ni ìyàwó sáábì ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́dápà yẹn sọ́dápà tí èsì bá jìbà ní tọ́tọ̀ àwọn ọmọdé lórí tọ́tọ̀ àwọn onímọ̀sán so tí èsì tó jẹ́ sọ́dápà rẹ̀ nígbà tó sọ́dápà rẹ̀ náà ọ̀rọ̀ sáwọn pẹ̀sà tọ́ ọ̀nà tó ń ti bẹ́ẹ̀ náà kì í wá ṣe pé kọ́kọ́ náà wájú ọjọ́ kó jọ pé ẹ̀bà àbáríkà nìyí àtàkà ló jẹ ẹgbẹ́tọ́tọ́ òtúkọ̀ yẹn káwọn lé yín abẹ́ náà ti ríṣe wọ́n ti pé kìnnìkà kìnnìkà kìnnìkà wọn kìnnìkà wọn ti ń sọ àìlójútì wọ́n jẹ́ wọn tó ń ṣe bẹ́ẹ̀ báyà kọ́ ọmọ pé tọ́nà ṣe ní kórìí òun ọgbà fọ́nà tó bá ń ṣe ní kórìí ojúṣe ìyàwó rẹ̀ ṣe kó ló tún máa kí fóònù kó máa appreciate so bàbá ní kó máa kó máa lọ́kùnrin kó sọ̀rọ̀ kó máa lè ṣẹ́fẹ̀ẹ́ bọ́n náà máa tún máa jẹ́ ṣèmáfọwọ́ rẹ̀ fẹ́yàwó mi tí a bá sọ pé owó nì ọlọ́dẹ ìyàwó mi pé àmọ́ ọmọ ẹ̀ mo fẹ́ lówó ọ̀rọ̀ wọn má jẹ́ pé owó tiẹ̀ ẹ máa fẹ́ fẹ́ ìyàwó mi ilé tọ́kọ́ má lọ́lẹ́ tà wọ́n lè kí n sọ̀rọ̀ bísíǹsì ẹ̀ má parun wọ́n lè kí n sọ̀rọ̀ so ó jẹ́ àwọn ọ̀rọ̀ àwọn so kọ́nà kó ṣàánú kọ́nà kó dó tiwa so kọ́nà kó dé kálí fẹ́rẹ́ dé so nípa ọbẹ̀ tó yẹ pé ẹ̀wọ̀n alágbèrè pé oníṣiṣẹ́ òyìnkọ́ bá lọ́dún

so gbogbo tí a ń lò adá táwọn jẹ́ kára ẹ̀ pèsè díẹ̀ tó ti yẹ so gbogbo kékeré gbogbo kan so wọn máa kọ́ ọmọ ṣe rà wọn kó tẹ̀lé tó jẹ so tí iná bá kí ọba ti kí ní bá wọn kí ni tó ń wá so ó sì máa fọn lówó oṣù ẹtí ìpìlẹ̀ ní kọ́ wà ní tẹ́lẹ̀ ọ̀rẹ́ àjọ ọ̀nà lọ́wọ́ lẹ́yìn ọmọ ìfẹ̀fẹ̀ wà níbí ẹ̀kejì ni pé iṣẹ́ táwọn kan ṣe àbí bẹ́ẹ̀ pé gbogbo náà ń ka ní kéwu àbí tó ń ka níwò àbí iṣẹ́ tó lọ́wọ́ mọ̀ gan-an àwọn máa sanwó oṣù rẹ̀ fún wọ́n tán wọn tó ń ṣe kíni ó tán rẹ̀ ní kíni ó tán ó tán fọ́ọ̀sì mi kí ló tán máa tó ṣe kíni náà lẹ́sàn máa lọ fún áńdì kan ìwé tán máa lẹ́sàn máa lọ fún áńdì kan kọ́lá wọn kọ́kọ́ ká àdéle kí ó làwọn fi so so kò sẹ́dà bí wàhálà tó sá máa ṣe àbí wọ́n tó sá máa ṣe yọ̀dà lóko kíni àbí bẹ̀kọ́ so n tí wọ́n gbé pé wọ́n lọ́wọ́ mọ̀ fún lóko oṣù kíni fún wa èyí tó lọ́wọ́ mọ̀ fún àpò tó lọ́kọ́ pé wọ́n tẹ́ so

ìdáfẹ́ sọ̀wà ní sọ́fúnlọ̀ ńlọ́run kọ́ máa sókè ńlọ tó ń pọ̀ jù tó tún pọ̀ jù sọlọ́tọ̀ tó ṣe ó ní fọ́ọ̀mù àbúrò torí pé fẹ́ di àlàfo so ẹ̀rọ tẹ̀ tó ń wá ṣe ta pé ọ̀dẹ̀dẹ̀ pé àwọn tó fẹ́ di apá ọ̀tún rẹ̀ ni àdúgbò jẹ́ apá ọ̀tún tẹ̀ ẹ̀fẹ́ náà ni wọ́n á ṣe báyìí àbí ó lè tán dọ́dọ́ máa ó lè tán máa fẹ́ ọjọ́ ẹlẹ́ tán máa lọ sẹ́yìn díẹ̀ díẹ̀ àdúgbò kìíní àdúgbò máa wọ́n ẹ̀rọ tó èyí ò òkùdó nìkan àwọn tí wọ́n dọ̀wà ní sọ́ọ́ tí kí wọ́n ti àlọ́lẹ̀ nìkan ti dáhùn káwọn ọ̀sẹ̀ kí wọ́n sún papọ̀ so àwọn kan lè látọ̀ ọ̀la nìkan tó lè kí wọ́n tó àlọ́ níbẹ̀ tó ti àwọn àbàlẹ̀ tó lè náà so àwọn tó sì lọ́wọ́ àwọn látọ̀ látọ̀ pé kí wọ́n bí kí nìkan tó súnmọ́ sọ́ọ̀fù yẹn àwọn tó súnmọ́ sọ́ọ̀fù yẹn tó ti àwọn ọ̀tẹ̀lẹ́ pé àwọn àfilẹ̀ wọ́n wà lọ sí kí wọ́n ti ń pè àwọn tó wà lẹ́yìn mọ́nà làwọn ẹ̀mọ́ mi ni pé àwọn ti ẹgbẹ́ àwọn ti wọn báyìí wọn ó sì bí gidi ni kódà bí dọ́là fún àtẹ̀jẹ́ kọ́là tẹ bá tẹ kọ́là tó bá tó ṣe wáṣẹ kọjá tẹ bá tẹ kí ṣe ládọ̀gá àti ṣe kọ́là wọn sì dúró ẹ̀ wọn dàbò ní mẹ́ta àwọn kan so wọn àwọn ọmọ sọ náà ànàfíà tẹ bá tẹ kí wọn dúró ẹ̀ wọn lè wọn lè má dàbò ní tẹ́lẹ̀ so wọn dúró tí wọn lè tẹ́lẹ̀ so àwọn sọ pé ah, àwọn báyìí náà tó bá wọn kí wọn lọ́nà ní àjọ ìṣòwò náà tó uh, ti yẹ fún un so mo lọ gbọ́ àbíkáwà ẹ̀ kan lé. wọ́n tí ọ̀wá tí wọ́n gbọ́ ọ̀gá so wọ́n ti nàgbọ́ wọ́n lọ gbé mẹ́ta lẹ́nu mi lọ́tà máa dín nàgbọ́ lórí sọ wọ́n dín nàgbọ́ ní ọlọ́kọ́ wọ́n dín nàgbọ́ so nàgbọ́ mẹ́fà ló ń pọ̀ jù wọ́n á dín mẹ́ta lọ́tọ̀ sí mi ọ̀ṣà mi ẹ̀rọ kan jẹ́ pé uh, náà mo yọ bẹ̀rẹ̀ ẹ̀sán tábà ti jẹ́lẹ̀ dè ẹ̀mọ́ tí wọ́n síwájú pé àyíbáyé fún ìbéèrè tèmi ni pé nípa ọ̀rọ̀ àtọ́jú nípa jákà ìfẹ́ bẹ̀rẹ̀ àwọn kan wọ́n sọ nípa wọ́n fi kéèjì mẹ́sọ̀rọ̀ gbígbé pé wọ́n ní tó kọ́ five kéèjì gbígbé kéèjì ní fáàkùn àwọn tó wọn mọ ní láìpẹ́ tí a lè lo ráàyè tó wọn náà. ara àwọn ọmọ tẹlifíṣàn àti sọ àti parẹ́ àti parẹ́ àti sọ lélẹ̀ ṣùgbọ́n ẹni tó ti lẹ́yìn lè kéjì yẹn tó àwọn kan tó àwọn àpilò tó ti ìjọ́ni náà tó àwọn àpilò so so that kásìkò pé a lè fẹ́ bí mẹ́ta three kilo kò sí ìtòsí ìtòsí tí a fẹ́ yọ ọjà ráìsì ni ọjà bíńkì ọjà kìíní ọjà kẹtẹ wọn kò sí ìtòsí tó tó kìtìrì kìlò bẹ́ẹ̀ so ọmọ tàtọ́wọ́ àfẹ́rẹ́ ń pawọ́ xẹ́rù làwọn kálù fẹ́ ní tẹ́ kìlò ó ti ẹ̀hẹ́n so pẹ̀lú ọ̀gọ́lá ọmọ ẹ̀ ń fi kan nà àbò tí wàrà wàrà ẹ̀yìn ìgbà ìgbà tí kí ó wù wọn ní ìlú wa ìgbà yẹn pé kí ìgbà yẹn lọ sí ẹlẹ́lẹ́ tí ó lẹ́yìn lọ wù. kódà láti ẹ̀sán ní ìgbà yẹn tí ó fún àpá tó ti ìlú ìlú tí wọ́n ń bọ̀. àwọn àpá nàìjíríà bí tó. wọ́n sọ pé bẹ́ẹ̀ ni. ẹ̀ka méjì ní gbàgbé ìka ìka dáńtà tó ọ̀dà ti jẹ́ pọ́ọ̀tù nǹkan tó jẹ́ oúnjẹ ṣé ẹja oúnjẹ ní táwọn tẹ́jà ẹran oúnjẹ ní ó jẹ́ ẹran lọ́nà kan torí pé ọlọ́run pé ọlá ní tọ́yọ́ rí ní mọ́ ẹ̀sà rò so ẹran náà jẹ́ ṣùgbọ́n tí wọ́n ní pé ó dúró ní ẹran wà lọ́tọ̀ oúnjẹ wà lọ́tọ̀ títí bá pààyàn èèyàn dandan pé ẹran pé ẹ̀sọ́ náà wọ́n bá ti kò sí èèyàn bá jẹun jẹ sẹ́ẹ̀ tó ń jẹ oúnjẹ gangan wà lọ́tọ̀ ẹran wà lọ́tọ̀ ẹja wà lọ́tọ̀ kátà ló pe ẹyin kàkàbá àti ẹgbẹ́ bẹ́ẹ̀dì bí oúnjẹ nǹkan bẹ́ẹ̀dì tí wọ́n máa ń sọ tí wọ́n fẹ́ wọ́n wọ̀n ní nàmàtàmàtà àwọn ọmọ ṣé ọjà kóòtù kékeré ni ṣé ṣé báyọ̀ pé bẹ́ẹ̀dì àwọn èèyàn mi ṣé èèyàn lè jẹ máa pé bẹ́ẹ̀dì náà máa jẹ bí oúnjẹ ráìsì ló jẹ kí ni nàmàtà ráìsì kàlà ti bẹ́ẹ̀dì òní ọ̀hún bẹ́ẹ̀ àpò ni wọ́n á dákò bẹ́ẹ̀dì kàlà fún lè yọ̀ ẹ̀sẹ̀ka ẹgbẹ̀lẹ̀ ó kò lè bàjẹ́ tó kò tẹ̀sí tó ṣẹ̀ka àbí. ìsọ̀tẹ́mẹ̀ pẹ̀lú kóòtù nù kóòtù ìsọ̀tẹ́mẹ̀ pẹ̀lú kóòtù sẹ́rí ṣẹ̀rí àlàkàmù àlànà ó ní àlàlù ó ti ní ẹ̀kàmù. títí kí ní kàndé kékeré bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà tóbi kílò lásán. ẹni kílò ń tọ́lú pé àwọn wà pé kíní anábì sọ̀kà rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ápàtà ń dára bí lòun ní ìdí mọ́kànlá bí sọ̀rọ̀ sọ̀rọ̀ táwọn ní màtọ́ pé ọwọ́ méjì tàbá tẹ́wọ́ bá ti fẹ́ kẹ́kọ̀ọ́ tóbi jù kò sí kíni jù kò sí kéré jù. èyàn ni ọ̀dùnmọ̀ lọ́gbẹ́ lọ́gbẹ́ àtọ̀kùn ti níwọ̀n tó ti kẹ́jì yẹn ṣùgbọ́n ẹ̀wọ̀n awọ wọn awọ kóòtù gàgà kóòtù sínẹ̀sẹ̀ ọ̀kẹ́ sùhánà lẹ́la bẹ́ẹ̀dì tí wọ́n bá gbé bẹ́ẹ̀dì ọ̀sẹ̀ bẹ́ẹ̀dì wọn tọ́ wọn jẹ lára ọjọ́ sàn jẹlẹ ìgbà tí wọ́n máa yọ ẹni tó bá yọ ẹ̀sì fún ẹni tó yọ kíní fún ó lè jẹrẹ ẹ̀sì tó tún jẹ kíní wọ́n bá ń dín ní jọ́ ìṣẹ́ tí ọ̀bá wọ́n ṣọ́ ìṣẹ́ ó lè tàánù rẹ̀ ẹ̀sì wọn ó ti di nǹkan tiẹ̀ àbí wọ́n lè ta kó ṣe kí ni wọ́n máa ń tẹ̀lé ẹ̀kọ́ lẹ́sẹ̀ kọ́ bí ṣe ń tẹ́ bàtẹ́ àlùlẹ̀ ẹ̀kọ́ ni ṣé búrẹ́dì lè dẹ̀mà ṣe kí búrẹ́dì náà kì búrẹ́dì ẹ̀rọ ìkíní sọ̀rọ̀ wọn náà kọ́ sànù so ẹni ìṣe àtẹ̀rẹ́fẹ́ rẹ̀ rẹ̀ mahali so náà wọn àbàlà tó mú látara bẹ́ẹ̀ kò bá mi kò bá mi rárá ẹ̀rọ tẹ ẹja wà lẹ́dẹ̀ẹ́ wọn ẹja títí lóbi tó mú lọ́dẹ̀ wọn náà tẹ ọ tẹ ṣé pé tọ́ba tẹ ìyọ́ntọ́ ẹ̀kọ́ lọ́njọ́ oúnjẹ náà kọ́ wọn tó wọn akẹ́ ọkọ̀ tó wọn gbé lọ ẹja kalẹ̀ àbẹ̀rẹ̀ náà kò tọ́ owó tó tún lè ra òróró o tún rà tún àbẹ́kọ̀tà pé owó nì ẹ̀yán ti ọdún kan yẹn yọ ẹ̀yán ten thousand ni twenty thousand ni ṣé àpé hmm, inú rẹ̀ ó dùn bí yóò máa ṣe àdúrà fún ni kódà bí àbára ti sàdúrà fún yàn tọ́nà bá ti dunnú tọ́nà bá ti dunnú tọ́nà bá ti dunnú sí yàn tọ́nà bá dunnú sí yàn ẹ̀yán lè má ti dìbò lọ́wọ́ bàbá láyé báwọn ọlọ́wọ́ fún wọn ti rìn àdó bẹ́ẹ̀ ni gbogbo ó súra rẹ̀ àdó ò tó rẹ̀ àwọn kí family member ẹgbẹ́ pé ṣé ń sọ pé àwọn ọmọ ìyàwó kankan inú tí wọ́n náà dùn ṣùgbọ́n àwọn kan ti rẹ̀ ẹja pé ẹja kékeré ẹja náà ní ọ̀dẹ̀ wọ́n yẹja tọ̀hún yẹja tọ̀hún yẹja tọ̀hún yẹja tọ̀hún yẹja kékeré kí ni ó jẹ́ tó ń lẹ́ mọ́tò fúrísà ní fúrísà sọ wà ní ìdúná lọ. tó àkété wọ́n ti ń tọ́ láì tó yẹ wà tó ṣe oṣù ẹ̀ náà lè fi kíni. tó ẹ̀dá ẹ̀ka kò tá ìfọ̀ yìí jẹ́ onímọ̀ lálá kò yé lè bá kò yé lè bá ṣe náà sàn ọlọ́run padà má sùkúrú nìwà láti sọ̀rọ̀ náà wà sókè wọ́n ti pé àwọn kan kàkà kan fi sí nìkan àti oníbi kan mọ káti dà lórí wọ́n ti káti dà kan pọ̀pọ̀ káti dà kan pọ̀ bí ìgbà lè ṣe díẹ̀ kálukọ̀ kan sọ̀rọ̀ kálukọ̀ pé india ni òun gbá research wọn ti gbà wọ́n tẹ̀ fún wọn sọ pé wọ́n fún wọn sọ̀rọ̀ pé èdè wọn pèsè bí sẹ́yìn lè sọ́kùnrin lẹ́yìn bọ́ọ̀lù tó dáhùn sọ̀tẹ̀ dọ́tọ́ lẹ́nu lẹ́wọ́ ọtíra àwọn àkàn ìbẹ̀ náà ti mú tó mú ọlọ́run gbárí káàkiri tó ó ti ní máma ti tí àtẹ kọ́ ọ ti mú ọ̀rọ̀ ọkàn àti ẹgbẹ̀nsì yóò máa lórí kú ìyanu ìdájọ́ hánà náà làbẹ̀ wọ́n ní ṣeéṣe ìran ti pọ̀ jù àti Saya balik dengan tadi. Eh, apa salah tempat pada mengatakan? Kalau jumlahnya kita benjau. So, kalau kamu kamu salah. Asbun يقدم القرآن قال الفضل من الزياد ولم عن الله فقلت أختم القرآن أجعله بالوتر أو بالتراويح قال اجعله بالتراويح. الله الله أبي؟ نعم الفضل بن زياد قلت لك وسام كده الفضل بن عباس الفضل بن زياد نظر أمام حتى يكون لنا دعاء بين عينيه قلت كيف أصنع؟ قال إذا فرغت من آخر القرآن فرفع يديك قبل أن تركع ودع بنا ونحن في الصلاة وأقم الصيام آه، níta ṣe ń bí yìí ṣé ó yàtọ̀ sí ti apàtọ̀ ọ̀yàtọ̀ láàrin tí a ṣe lára ọmọ àtìgbò mìíràn kan tó ṣe náà. ìyàpá ọlọ́pàá ni a ti ìbò á bá ti parí ìgbàlódé ọba ti ka ara pa ṣọ́ọ̀kì náà ní ọ̀tẹ̀wọ̀ ìwádìí àwọn ìbí náà wọ́n kàn ọdún sọ̀rọ̀ àgbàdo àfọ̀nà wọ́n á kó lóṣù tó yá jẹ́ kọ́pẹ́ kó bí máa á rú bí máa á rú لما الله بسألها قال بما شئت نعم بما شئت فريد قال فطعمت كما فطعمتك من امرني وهو قمت يده قائما ورفع يديه وقال احمد سمعت احمد يقول في ختم القران اذا فرغت من قراءه الكل اعوذ برب الناس فارفع يديك في الدعاء قبل وقوع قلت إلى أي شيء تبقى في هذا قال هذا قال نعم قال رأيت نعم. أهل مكة يفعلون هذا على مكة ينفي علماء أهل مكة عام أريد بالخصوص أي علماء أهل مكة وكان سفيان بن عيينة سفيان بن عيينة أنا أنا أنا أنا أنا أنا أهل السنة أنا أهل السنة أنا أنا أفعل أفعل ما أنا أنا أنا أفعل الإمام الشافعي رحمه الله so àwọn àtọ́ dàbí àmì àwọn aré nǹkan ṣe àwọn ọmọ àti ẹ̀ṣẹ̀ yìí náà nípa sí pé kọ̀ọ̀dọ̀ káwọn lẹ́yìn wọn ṣe káwọn ní wọn ṣe bí díà àti wọn á ní ká dẹ́tẹ̀lé lọ́jọ́ pé tí adọ́nìmù bá ṣe nǹkan nígbà tó jọ́ súnà wọn tó jọ́ súnà tó jọ́ nípa ni ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ní sọ̀rọ̀ ọ̀nà sí náà tọ́ba kẹ̀ kíkà àbí tọ́ba kẹ̀ mọ̀ yá kò ní ṣe fẹ́ mi kò ní ṣe fẹ́ mi

wọn ò rí wọn ò mú hadith kan wá o ọmọ kankan ní àwa ọmọ ẹ̀ma àmàkà yẹn tájọ́ ní súnà wọ́n ṣe kíni bẹ́ẹ̀ ni àfáàjà náà àfáàjà àgbàdá àfáàjà àgbàdá àmàkà àdùnnà mùsùlùmí àgbọ̀nà ọ̀yẹ́ náà wọ́n ṣe kíni wọ́n ṣe. wọ́n sì máa sọ Imam Ahmed rahmanu sáà ní wọ́n kàn wọ́n pé Imam Ahmed rahmanu bí yà ṣùgbọ́n ọdún dáhùn wọ́n ń gbẹ وكذلك أدركت الناس في البصرة مكة ويروي أهل المدينة في هذا شيء وذكر وذكر عن عثمان بن عفان أن أراك أن أرى بصرة لا مع أهل أنا مسلم بصرة في البلاد أنا شيء سواء أن أرى مدينة بعد كمان ده so أنا مهتم في ديني so أنا أعتقد أن السلف والدين شيء كده ìwòsàn níwà tí ó ń ṣe nǹkan tó ń sọ nǹkan tó wá bẹ̀rẹ̀ lọ́wọ́ àbá tí ó ṣe ní àìmẹ́rì ìyá lè má mẹ̀rẹ̀ ọlẹ́mọ̀ àbúnyà òkè àbí kọ́lé máa tẹ̀wá nípa pé kọ́lé máa tàlàyé àfihàn ìjọ mi ọ̀rẹ́ ẹni tó bẹ̀rẹ̀ rí ó ti mọ̀ pé ó bẹ̀rẹ̀ rí ìgbà kò lè yé bí wọ́n bá sọ àbí wọ́n bá sọ bó ṣe ń ti tọ́nà ní láàrin ọ̀dẹ́sẹ̀ kan tó bẹ̀rẹ̀ ìgbàgbé kí wọ́n á dà ọmọ rẹ̀ sí. sọ ọmọ àwọn ṣàmì ọkọ̀ bọ̀ ní ká ti kí nínú rẹ̀ ẹlẹ́yìí wọ́n kàn bẹ́ àpèjúwe bí àwọn ìfẹ́lẹ́ ń pọ̀ lọ́bẹ̀ òkè tán pé àwọn oníkà fẹ́ ń gbẹ̀ṣẹ̀ náà àwọn nínú oṣù gbà wọ́n tọ́ bá fẹ́ sàlàyé bó fẹ́ pọ̀ sàlàyé tó nígbà kejì tó bá tó lọ fẹ́nìkan ọba tó lọ tó ọkọ̀ lọ sálẹ̀ mẹ́lẹ̀ ọlọ́run sàmùnà àwọn ti padà lọ fún wa náà àwọn tí ẹgbẹ́ ń fura yín kí lórí òrí bá àwọn náà padà débi kan jẹ́ fún àwọn òkè kìnnìkan ìgbà táyà àwọn náà ti ṣe kínní àwọn náà ti gbàdé sóso fi kán gbàdé ìkan ṣe kán tán wọn tó tọrọ jù wọn lọ wọn tó ń padà so ọ̀nà kọ́ ṣe àná ọ̀nà kọ́ ṣe àná ọ̀nà kó lójú wọn kó sẹ́ni aláǹkà fún ọ̀nà kọ́ ṣe àǹfààní ọ̀nà ọ̀nà tó ní ọ̀sán kan kan lọ́kùnrin kan ní ọ̀ṣọ́ ìgbàgbọ́ Thank you.